alájà Lizzy Anjorin ẹ mà káàsán ṣé dáadáa ni a bá yín ẹ jọ̀ọ́ èmi kàn fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín ni pé ṣé ìsinlẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé bàbá wa aláàfin Ọ̀yọ́ kádé pẹ́ lórí ikú bàbá yèyé kábíyèsí wípé bàbá yín ni wọ́n nísìn ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ kó lórí ọba tó ń sọ̀rọ̀ lé lórí ìyá yín ni wọ́n pẹ́ máa ń kúnlẹ̀ fún wọn nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ táwọn èèyàn pè sórí iṣu káàkiri ẹ mà pé ń gbà yẹn ẹ ẹ máa san kankan sí i ó ṣe wá jẹ́ nígbà tábìkẹ́ àjàgà bá ń ṣe ṣúùtì ẹ̀ lánàá reference tábìkẹ́ tó fi gbé orúkọ tí ń jáde ni wípé ẹ̀yin tẹ máa ń pè sọ́dọ̀ màmá ipe màmá rìkọdùn ipe makan makan lóye yìí o ìjọ kan ló máa kàn yín àti wípé màmá ṣe mistake nígbà tí wọ́n fẹ́ẹ́ play ọ̀rọ̀ aláàjì yẹ̀kínì ohun yín jáde ń bẹ̀ nǹkan tó sọ nìyẹn o kò bú yín o ẹ wá pè sórí ọ̀dọ̀ pọ́sà fọ́ndà lẹ́nu ẹ wá bẹ̀rẹ̀ sí sọ pé ah bàbá nífẹ̀ẹ́ yín àwọn náà mọ̀ everybody náà ló mọ̀ pé bàbá nífẹ̀ẹ́ yín àmọ́ kinní kan kù díẹ̀ káàtó ẹni olóbò promo làbíkẹ́ jagaba ah ẹni ẹjọ́ ń dókò kan náà ni inú mi dùn so bẹ́ẹ̀ ṣe ní òkìkí tó yẹn bẹ́ẹ̀ ṣe ní ọrú tó bẹ́ẹ̀ ṣe ní ọmọ tó kí connection yín pọ̀ jaburata so ẹ̀yin tẹ́ connect mọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ lànà àmì náà ṣe connect mọ́ àwọn èèyàn tẹ́ mọ̀ yẹn fún wọn àjọ ń do yín pọ̀ ẹ mọ̀ pé ìkọ̀kan náà jọ nìyí ṣé kò yé yín ṣé mo gbogbo nǹkan tẹ̀yìn ní bẹ́ẹ̀ náà ni àbíkẹ́ ṣì nínú náà ní tiẹ̀ náà kò yé yín ni torí nǹkan tẹ̀yìn mọ̀ gbogbo àwọn tẹ̀ mọ̀ dáadáa gbogbo yẹn gbogbo partner personality tẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni àbíkẹ́ náà tó mọ̀ ẹ wá ní pé ó ń fi òbò ṣe promo ni wọ́n dẹ̀ ń gbowó lọ́wọ́ tẹ̀yìn kó láti san owó receipt hotel fún àbíkẹ́ ẹ sì gbá àwọn nǹkan míì jáde ẹ ronú rárá o àǹtí ẹ ronú rárá bó tilẹ̀ jẹ́ pé mo tiẹ̀ tún ju alájà ẹ ronú ara o torí tẹ bá ronú ara ni wọn sọ pé ẹni tí wọn ò fẹ́ nílùú tó ń dá òun ni ṣé ẹgbẹ́ yìí tẹnu fẹ́ máa tún tó ẹ torí bọ̀ yín sìn ó tún máa le ju ìtẹ́ tún ti ṣe lọ lálàkọ̀ọ́kọ́ náà ẹni tó lọ kó lọ ṣe gbà fún yín táwọn èèyàn gbàgbé nǹkan tẹ́ ṣe látẹ̀yìn wa ẹ tún wá fẹ́ torí bọ̀ míì sí yín olóbò promo yẹn ẹ rí i pé wọn wá ń gbowó lọ́wọ́ èèyàn fi sanwó fún olóbò promo ẹ rí i pé òbó tí yín ti dé ògùn ni tí ò bá dógùn wọn ní gbowó lọ́wọ́ yín kó fi sanwó hòtẹ́ẹ̀lì fún olóbò promo dájú pé kí ni kò sí nǹkan kan lọ́jà yín mọ́ mákẹ́tì yín ti tán ní wọn dàdẹ́ bá wọṣọ mi báyìí dàbí áńgẹ́lì àlùmọ́ngìrì alájà ẹ ní sùúrù ṣé gbogbo ohun tó ń ṣe lórí instagram yẹn orí instagram ló mọ àwa táwa lórí facebook yìí gan awágún àgbádùn wàláì àgbádùn ṣé gbogbo àwọn tẹ̀yìn lọ pèsè lọ́dọ̀ ṣé ó gbójú wọn jáde wọn ò gbójú wọn jáde nítorí wọn ò ṣe é rí àmọ́ àwa táwa lọ́dọ̀ tàbí kẹ́yìn àwa ṣe é rí ni ọ̀rọ̀ míì wà tó yẹ kó yẹ kó tẹnu yín jáde kẹ́ máa sọ ọ̀rọ̀ dọ̀tí ní ẹjọ́ ń dókòkò náà ẹ̀yìn ah, ikọ̀ kan náà jọ ní yín nìyẹn náà gbogbo èèyàn ti mọ̀ ọ́ ti sa àbíkẹ́ ti sọ ó ti sọ dé ó ní aṣẹ́ lòun òkè òun gba aṣẹ́ ó lòun so òun yóò ń ṣe tuntun mọ́ àmọ́ èmi ò tún wá mọ̀ wípé àà ó tẹ̀ tún ní connection débi tẹ́yìn náà tún ní connection pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń bling bling yẹn ìyẹn ni pé àbíkẹ́ náà mọ̀ bẹ́ẹ̀ ó kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà the same thing ni fifty fifty no shit ni àmọ́ kinní kan tèmi kan mọ̀ ni pé àbíkẹ́ ò kí ń wọ bling bling bẹ́ẹ̀ ṣe máa ń wo tó máa ṣe tẹ́tẹ́tẹ́tẹ́ wọ́n máa kó gbẹ ẹ mú fashion disaster ló yẹ kẹ́ máa pè you know no me nothing about fashion ẹ kàn máa kó gbẹ̀mọ́ra ni ẹ wá dàbí rainbow àti okùn ẹ wò ó tó yọ ọlọ́run alájà ẹ ti ṣọ́ọ̀bù yín ẹ lọ wá mi ṣe aṣọ tẹ́ǹtà ògbè yín ọdẹ níyẹn mọ́ sọ lára gbé.